وبعد السلام عليكم ورحمة الله وبركاته Mílíọ̀nù mọ́ka àwa ìran olóyè ayìn. Bọ́wọ̀ mọ́nà ìkàkà ọmọlúhìn Subhanahu wa ta'ala. ọmọọka àwọn ọdọbanye ọdọmọlẹ yìí wọta bí ọmọlẹ yìí bí ọmọẹnika àwọn ọmọ náà wọ ehi wọ àbúrò jẹ nnọdọ náà hẹfẹ àbúrò dì gùọ ṣètìlánì ìrìnrìn ṣògbọlẹ yìí. أنا كنت صلى الله عليه وسلم نساء في حديثنا كمام البخاري فإذا دخل رمضان فقها أبواب الجنة وغلقت أبواب النار وسلسلة الشياطين ana wuka inu hwawe ase abuzi ragu ase abuzi aljanna na ala to abi sultan teke teke kubeere sana ekoro iza ọrẹ ń wọ́yọ̀ lọ́yìn mi àbọ̀ sí ìkan náà mọ̀ ẹ̀dá àbí sánà mi kò sọmọ́ di akọ́wọ́sájú wòó kó èrè kọ̀ọ̀dà mọ́ iná ọ̀nà nù pẹ̀lú kọ́nwọ́ta kọ́nwọ́ta ọ̀fìsìtá ni wọ́n lọ ọ̀fìsìtá lọ ọ̀fìsìtá wọn náà ọ̀há ihun lórí ṣìtá ni wáyé ṣìtá ni ọ̀fà náà yẹn kọ́ kọ́tọ́ tó ààyè tẹ́ ìwọ̀tọ̀ àbíkó tí mo ti lọ ọ̀sọ́lám ka mórí ọmọ àdàbí náà nọ wọ́n yí ṣìtá náà kàn tó rẹ̀ rẹ̀ aláìka dama ba saurin ne ka aka kawo mudini sauran nan mure ba metin honon abika inu honon ne o muri ci ƙor'an ya ten sinu na hawa ko hanyar nan ana he lailatul qadr rawana e ka kai wannan wawan munyo nawo ìmẹ̀rẹ̀ àwọn onírọ̀ mọ̀dán náà lọ sí wá ìtọ́ yẹwọ́ máa kẹ́ iná nù ló mú yọ̀dá ìtọ́ ní àmẹ́ iná nù. ìràwọ̀rì nínú ẹ̀ka ìràwọ̀ kònyà lóò ní òwe àkàhìn òwe àkàhìn ìjọ wà lọ abẹ ní wa ní ìlà ẹ̀bẹ̀ náà lórí hìntà ìlú wa ní more than eighty eight years eighty eight years in one thousand months. òmùrí náà kà á ka ẹ̀yà mẹ́fẹ́ òmùrí ka khayrun min alfin shahr laylatul qadr náà ọ̀nà ní ọba yìí hu ní òhwẹ́. ebe na etiti hinton ya na abeghị agụ ya ịgbanyere ọnụ zode latụ na enyo na ewu mmiri onye ọsụkwọ na wata ala agwa ọtụka ịnere ya na ike ahịa zaru ebe abụrụ ramadan ramadan ọrụ one thousand one two kẹfẹ ẹn ẹ̀rọ akókò yẹn nan hẹ́nu wọ́n mú kúlù kẹfẹ. ẹ̀fọ́ ramadan wọ́n wọn náà kàkà every second every minute every hour yẹn is important. wọ́n á kọ̀ sára inú wọn náà dá àtẹ̀rẹ́ ọ̀ka kọ̀ǹfìbàdà. wọn náà akọ ato no hɔ nanu ɔwɔ yɛn no ato ɛna hɔ ramadan no nu bɛn kasa ehyɛ tɔn imam shafi yi rahmanulah a anyi alana kusa lain man lafi shi shaitan sai sukan na kozi giyan in ramadan a wannan rana kusala shaitan na wani sukan na kozi giyan hanyar na shawo yana hukuta yin malafi shaitan na kwanere na ƙarfi da mamaye gini shaitan na rana ƙarfi da mamaye gini lọ́nà kùsà lára sọ́lọ́m kùsà ṣe kánà káyà nǹkan wọ́n ti kánà wọ́n yígí àwọn ìsàlẹ̀ throughout ọ̀nà ọ̀yàn rẹ̀ àkókò ọ̀nà sọ́lá àná ṣáwẹ̀ ọwọ́ náà tó àwọn yẹn náà bẹ̀rẹ̀ wọ́n yẹn gbogbo yẹn wọ́ta tó ti rẹ̀ àwọn náà tó hún lè ní Haruna sawa yau bane a tsohon lemu a wannan daika sínú mori sika ya fẹ́ wọn wọn ní sínú sika ya lẹ́sìn jí nẹ́tọ́ ẹ̀hún náà ìsì kò yá àwọn sínú sika ya fẹ́ jí nẹ́hún náà wàhálà nyẹ́ wọn mori yìí ka pesa na wasu go ole ya nwa mori yi ana ofere ya mori yi kọrọ ni ọna ọka omori ka ahụ na zana nda ahụ na omori ka zan a mee da masu ya nta ehọ na onye mgbe kene zo na hunne mori anyị ole ya nwa mori yi ole mori ọrịa kwa abụja ce wọn omori subhanahu wa ta'ala شعبائي هو بيسن مريك فاتقوا الله ويعلمكم الله يوم هو مريك مريع كما نساني يسوى اسم فقر مريك ومن يتك الله يجعل له مهرجا وارزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حزبه إن الله بالغ أمره جعل الله لكل شيء قدره omori kọ̀tọ̀ tí wọ́n náà ṣe ìhàn omori mi wọ́n ní wọ́n àmúre yọ dọ́ọ̀jì nítorí ẹ̀hún ní nkọ́tọ̀ náà ìhàn ni ọ̀nà òtù lọ́jọ́ yàgò kí ìhàn wọn lọ ní ìlé ọ̀húnra náà ti ṣúre kọ̀tọ̀ tí wọ́n náà kọ́ra ṣe kí omori mi omori yà ọ̀họ́ omori ètò ẹ̀hìn náà bẹ̀rẹ̀ àmì ṣé mo rí àmì ká àbẹ̀rẹ̀ gbé jèrè ní kádùrá omori mi ti kọ̀ àwọn kan omoriko man yattaqillah yukaffir anhu sayyi'ati ratrona ke yan omorihi omoriko don yin na ko de yo abakwe na ikoba mene hanon àwọn kan omoriko man yattaqillah yaj'al lahu min amrihi yusra zato na ke ya mumurni don wani mahabbi ya ne ya kwaro a wayiro wajen hando muri da wayo a wasu amuri kayi walau an na ahalar kuro amanu wata kau لفتحنا عليهم بركات من السماء والأرض ومريد أنك والأنه أي أنا الدور مريد إيهام ومريد أنا أنه ذي onísàmà ni ìzá àjínẹ̀tẹ̀ ẹ̀jẹ̀ onísàmà yìí wá ìzá àjínẹ̀tẹ̀ onípèsè yìí wá torí yìí wọ́n máa zọ onísàmà ó ti kó like ẹnu panabanyẹ yà sẹ bá onípèsè ẹ̀ yà sẹ yín sọ̀rọ̀ panabanyẹ onípèsè. àwọn ní eré àwọn ọmọdé yìí mẹ́yàn àwọn ọmọdé yìí sọ́ọ̀rù sí kò ní àná ẹ̀ka àbá níbi ọmọdé annabi tem ẹka kọlọtọ ẹka kọlọmsanawọ amma ẹjẹ ẹka ìhànwọ mọrin yọọrọ ma bihan tẹlẹsọ́n tó mọrin mẹ́ta mẹ́ inú mọ̀ náà ràfin yẹn kasa ni كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم أخوكم شعيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون كذب أصحاب عاد المرسلين إذ قال لهم أهوهم هود على تتقون إني لكم رسول أمين اتقوا الله واطيعون يقول من أين دمان تلعيني سورة الشعراء بيكا أذن نجلن أنا كل شيء إذ قال لهم ألا تتقون إني مناسك أيوكا يانو مرهين يانو مرهين أرجعك يانو مرهين أساسا أساسا ana nka níbi ṣe ma káyọ̀ ká alátẹ́kùn inni lakum rasulun amin wọ́n yẹn wọ́n yẹn mọ̀rí ni àdàkìtà ẹ̀mí wọ́n tẹ̀ mọ̀rí yìí náà ìka wọ́n yìí rẹ̀ rẹ̀ aná tuntun ni fẹ̀tàkùnlọ́ àwọn àti ìhùn ọ̀yẹ́ wọ́n mọ̀rí lọ kásán ni alátẹ́kùn náà sàṣeyà ahùn àtúrẹ̀ mọ̀ láàrin ni ìjẹ́wàá ni sàrànni àbúrò ní lọ́nà tó ké níyà ni ìrẹ́ náà kọ́kọ́ dún tí rẹ̀ ni àtúrò ẹni tí àwùrà àtúrò ẹni rà tó kó ní ẹni rẹ̀ hìrù ìrẹ́ tó kó ní bí hìrù tó wà náà ni àtúrò ìjà ọ̀rọ̀ àrà ni wọ́n lé àtúrò sáfẹ́ lábì mọ́ sílẹ̀ àtúrò ẹ̀mí ní méjì tó fi gbẹ́sẹ̀ rẹ̀ sí tẹ̀sùn àbí àníbẹ̀ mọ́rí yìí ìjẹ́ ẹ̀ka rẹ̀ kì í yẹn wọ̀nyẹ́ mọ́rí mọ́nà ẹ̀ ń kásá rẹ̀ ni àwọn ọ̀hẹ́ mọ́rí ọ̀hún ọ̀nà rẹ̀ ṣùgbọ́n náà kẹ̀kẹ́ mọ́rí èsì anyi hàn ọ̀hún yà á ṣe ọ̀yin àbúrò rẹ̀ kùtùbà alaykum siyam kama kùtùbà ala alladhina min qablikum la'allakum tattaqun kùmọ́rí kẹwàá máa bàbá òun ni á ní kí mi máa bàbá òun ni gudu a yamma yamma yi don mulki fi kiwa ya taka wa kanan ayyaman ma dukat faman kana min kuma ridan ala safar fa iddatu min ayamin uhud jira na don mulki ka fo ijara ka ta tsareka شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العبرة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون إذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون قل لكم ليلة, ليلة الصيام رفسوا إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتم الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس ولعلهم يتقون لكن التقوى أمر الذاتين لكن

ịza na-ahị ka ọzọ onye tira ịza onye humanity ọzọ onye biri anọza fevara wee si olo wee ruru nada wee si nwa chọkọ ịbala ya ọwụla azaze da ọrụ amụpa agwọke na ọnọ nọ anyị na ekoko mmiri owe ka ọzọ ba wa n'osi anwụ akwaba ya ị na ọnọ nọ village as a culture Quran and water. Zo muri shotin ina tana ma karyawan shahru Ramadan alladhi unzila fihi al-Quran. Inu ha ono no ni Quran hepen. Sai kumuli kana kasan antu sallallahu alaihi wasallam aw kabe malaika jibril ne ti ene hodon. Don ni so Quran ni hole baba de na re pe. Inu ha ono ni sawa ka bi wẹ̀rẹ̀ ma ti yan lọ ara kan inú wa ọ̀nà kẹ́lẹ́sì kọ́sẹ̀ akunáfìlà lẹ́yìn tọ̀rọ̀wì kúmi wà á pẹ́wẹ́ ẹ̀wò ẹ̀rọ yọnyà inú wọn náà àánà ahọ́n náà wẹ̀ ọmọ ìdílé bàbá wẹ̀ kọ́nyà kọ́ ẹ̀rá kọ́ ịnụ nwa ahụ nọ n'ezikọrọ ọsọ ka ọdụ osiri n'ukwu okwu ọrụ ọrụ agụkọrọ ọrụ ọrụ ka wàá aṣáwẹ̀ kiri náà wà náà aṣáwẹ̀ kiri anyị náà aṣáwẹ̀ wọ́n anyi tán owó kùnyìn múlẹ̀ wàá aṣáwẹ̀ ẹ̀ wọ́n yíyá wọ́n wọ́n anyi ẹ̀ ọ̀gọ́dúró na ní wọ́n bá kọ́ ilẹ̀ rà ọ̀rẹ́sà òwe ọmọ àbúkí sọ́nà wọn nù àti mùsùlùmí ọ̀sẹ́lám àkàrú bọ̀sọ̀ ẹ̀mí lẹ́sẹ̀láhùn mi sùyàm ilẹ̀ jùlọ látọ̀ṣ ọ̀zọ́rọ̀ ọ̀rọ̀ báyà ẹ̀yìn sẹ́yìn ní náà ọ̀nẹ́sẹ̀ ẹ̀rì wọn anákọ́wà na oyin anákọ́wà mi náà agwụkawa ma ara ya ya were enyi jika ya ita na ba me chọọcha ya inete ndị acha erere onwere iyi ya ahụ nere ịka kenekene bí a mèrè ìgbé o bí a sì ṣe tán ní ọmọkùnrin náà rẹ̀ alẹ́dẹ́ na àmánu ẹ̀tùmọ̀ ìnà kúlóòbù hàn bí zikirila alábi zikirila ẹ̀tùmọ̀ ìnà kúlóòbù ọmọ ríka

o quran o che yani do so quran o sme e na onu ah agwawo nta o ku si bidole ai no wa a se zengu quran a ta yan ona raka o do ne raka ona ituman o àgbóṣù quran iná ni àbíṣe ní èsì yẹn iná ni ọ iná ni kọbaru man kọblakum kọbaru náà kẹ ìdíwọ́ sí ààrẹ ẹni mímíhìn ni anamọ ìdáni ni ọmọ ní ìṣúra tó ìjọba anamọ ìdáni ni ọmọ ní ìṣúra àrọwà iná ni ẹ hìjáyà oyiwere jere ina na ọya ni oyiwere jere ah, na ni kụrụ a na ni ọnụ mmiri ti ete inu hawa ni ruo mmiri ti ete inu hawa ni ya aka we jiri nye nwehe mmiri o ya nye onye oyiwere jere na ni na ni zalika kitabu la raiba fi hudan liman lil muttaqin ko umurika qur'an non Ilé ìfẹ́ kọ́ọ̀kì tó nùmúlò ọ̀rẹ́ rẹ̀ nì. Báwo ni ìmọ̀ òrìjòdò sórí húdàn? Ọ̀nẹ́rì húdàn ní náàs. Lè mọ̀tàkìn. Ìyẹn náà ẹ̀ka ẹ̀rọ ààrẹ ilé ọ̀nà dé ìyá mọ̀mọ́ yìí. Orí ka Kùránì ìtẹnuwa Àwọn ẹ̀wà àbá ti ní takuwa. Wà àbá ló wà tó kòránù rẹ̀ guidance o wọ́n lọ́dọ̀ fi kòránù ní guidance báyìí kòránù náà báyìí mẹ́ẹ́ ìsẹ́lẹ̀sì kàákà ọ̀rìn kọ́rọ̀ àyàkọ̀rọ̀ òkúkúrọ̀ kòránàn kàákì kòránù mi ní ìsẹ́náhùrọ̀ àbátọ́rọ̀ àkàtòrò recital ní kìráà ọ̀hùrẹ̀rẹ̀ ìsẹ́náhùrọ̀ kàákà ọ̀rìn ẹ̀sán náà rùkà tèrè ehu ẹ̀sán náà rùkà tèrè dá àfọ́ láti tọ́ mu bàbá ọ̀dọ́ rẹ̀ hàn náà nù quran àbúrò rẹ̀ kìtẹ́ náà rùkà kọ́ọ̀rì ẹtí tí àfọ́ náà mórí kìlẹ̀ ń tó mórí sọ̀rọ̀ sọ́lá sọ́rì ìkọ̀rọ̀ ká ìkọ̀rọ̀ sí ìsọ́nù wẹ̀rí ìjàwọ̀ ìsọ́nù àwọn ọ̀sán náà ìsọ́nù rẹ̀ àrídìí quran ìkọ̀rọ̀ quran. wa na e ka aka yóò àrẹ bá ká ọ lómọdé sọ ní akọlà nù àbọkà tẹnẹ kìsìmì rọgbìkà dị ka yóò múri nwere ó ọmọ tó múri yóò tíṣó èyàn yìí nìtẹ lọtí bisimilahi rahman rahim àbísí ananka imamu ibn jazari àti imamu suyuti ẹni mẹ́ta ní olómul quran sahabi mẹ́ka ta lam nakun na'lam نهاية الصورة إلا بالنزول بسم الله الرحمن الرحيم إنما أنتم لي شاء آية آية sura nyɛ ɔrɔ afɛfɛ ɛnɛ ayɛ ɛyi ɛlɛ eti bisimilahi ɔwɔ ɛtɛ dɛnɛ kisi wa wɔlɛ ɛlɛ nyina bisimilah dɛnɛ sika waa ka kur'an waa bɛ dɔ ka hukuntolo na taa ka kura bi ismi rabbi na dɛnɛ hɔn muri baa a ko yɛ nyimu kur'an dɔ ka bisimilahi arrahmani arrahim. quran ọba amamfani yẹrẹn lọba yẹrẹn yìí dọ halakẹni mo nyà wáyà iná ẹkọ quran amamfani kan kuma yẹ ká abayin ni hànán rọ abayin ni hànán tó léwu ní wọn dẹrẹ yìí nọdọdọ gòdà rẹ ìjọ náà rẹ dà ti ṣọọtù ọla rẹ àwọn ẹni múlẹ̀ kàkẹ́fà máa rọ́bì àtijọ́ ọ̀rọ̀ tó rùn wọ́n máa káànù mọ̀kúndùn ẹ̀rẹ́ nẹ̀ẹ́nẹ́ rẹ̀ bá rí ọkọ̀ ìdáàrọ̀ tó hún níhùn náà kẹwàá sẹ́yìn náà nù máa káànù mọ̀kúndùn ẹ̀nẹ́ rẹ̀ rọ̀ òjòrì. àwọn ọ̀nà mẹ́rẹ̀ hàn ọ̀nà ní ẹ̀rẹ́ hàn yóò dúró bí kẹsìrán wọ́n yá bí kẹsìrán àmọ́ wọ́n má yóò dúró bí ilẹ̀ Qur'ani ba zai zagoro kasirin muritan ba zagoro wuya jibi kasirin zai ba a zagoro tuli amurka wa ma yi gbin bihi na alfafikin ẹni ne bai wu ẹyẹri fasiki alfisk iri ọyime na ita iri nuwa mani kayan mímẹ̀ jàmbá ó sì ní kò mú nínú ni ẹ̀sán náà ọkọ̀ òye ọkọ̀ máa mi ọkọ̀ ẹ̀mí ẹ̀nà mi fi àti ọ̀rẹ́ mi mùnáfíkẹ́ǹtì lọ́dọ̀ mi bí mùnáfíkì fífi kúrẹ́wọ̀ náà ni bí mo lè jẹ́ mùnáfíkì ní dọ́ka المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون فسق امركم منافقين أن الفاسقون وما يدل به الى الفاسقين àtẹ̀sẹ̀ ينين yẹn lẹ́nu هو kùránù ọ̀rọ̀ رو رو رو ايه ọ̀rọ̀ مولم يجيه a wai tsama ya zanne sha mu kalan ne yan waye muri muri kitoha ma anzalna alayka alqur'ana litashqa illa tadhkiratan liman yakhsha onoti muri kitoha muri isa kitoha kan onoti qur'an yete kuwa kure se bitara van chetan awai tsama yẹ̀dọ́ náà kí bá a ṣe mú kó lè yẹ́ mú mọ́rí yìí. àgọ́wọ̀ quran inú wa ọ̀run ẹ̀rì tí ẹ̀ tó àwọn ẹ̀hàn náà ẹ̀ẹ̀ ẹ̀rì tí ó rẹ̀ ẹ̀hàn ní lọ́hùn mahfud báwọn ní ẹni sáà ń pàápàá ìdíyẹ náà hí bẹ́ẹ̀tul ẹ̀zì baitul izza ilé ìtura ń ìjẹ́ ìkúrẹ́ ìtura tó zàrọ̀ di jibril salam nanu kó àná bàtìrì àná ilé ìhóyè da wákà ẹ̀ sallallahu alayhi wa sallam. Àgọ́ oríṣi ẹ̀ta nù kọ́ ní àwọn ìwòrò baitul في ليلة القدر كل من تيتشد من تيتات وانس أبي أنزل إنا أنزلناه شهر رمضان الذي أنزل فيه القرآن أيكو ناشر إكيكو نزل نزله روح الأمين على قدرك لتكون هذا أمرك إنا نحن نزلنا الذكر وإن له لحافظون لكن نزل بسمنيكية كن كن كنا أنزل ينزل انزل انزالا نزل ينزل ينزل نزولا ويكا مكيتا نزل أنا كوانا نفو ريدوتريك span of experience àmọ́ oríṣi ẹ̀ka nùpọ̀nyá ìràwọ̀ ẹ̀kọ́ ìyàwó ọmọdé anzala ó ti ọ̀tẹ̀ àbán ọ̀yọ̀wòrò wò ní láwùlì láwọn ní bẹ́ẹ̀kì ẹ̀yìn Kur'an na muri man ya kayi ubayan Kur'an na daika wani aizan mai kaka ita modus operandi oye ko abisa na ita manual hamis kaya mai hainan hamis kaya mai hainan ọlọ́nà yìí tí ìrìn náà lórí manual lánàá fẹ́rẹ́ ní wèé tí bẹ́ẹ̀ kọ́lọ̀ rẹ pé àbánu fẹ́rẹ́ ní wèé tí wọn dàrẹ́rẹ́ ṣàwọ́ pàtí níwọ̀n náà fẹ́rẹ́ ní rẹ̀ wọn àkànyí tó dùn da wakata a wakku amin kamiru kami hai sai ya mai domori na fi sai ya mai domori turare sai ya mai domori kule ta sai ya mai fi ilo siye hanwu hanwu abban onye kurkan Muhammad sallallahu alaihi wasallam ka khairukum man ta'allama al-qur'ana wa 'allama ana yau da hunan kekere ana wana ka ko qur'an sona zaya ba ana yau da hunan kekere ana wana ko qur'an wa 'allamahu ana la zaya ba ko kuma ne mata na zaya ba ar-rahman علم القرآن خلق الإنسان علمه البيان ومجد نبي الرحمن أمي آيام بحنا يكينيه ومجد أنا أنا الزوان أنا الزوان القرآن القرآن نبي نبي نبي kare kwana aka obere ya ni omori ezika wayewe nwanne nwe ya chọrọ piu bụ Quran ọ bụ ukwu onye anaghị ka kụwara anyị ebe dị ahụ ekele na anyị ji anyị ekele na anyị mmiri iri akị m ihu bụkwa ma na tụrụ enehu eburu onye mma etere o makaveli eh? James Hadley Lord Denning, Karl Marx, Lenin, Nicholas, Max Weber, Apen, akọ́bẹ̀lẹ̀ níyàn kúrẹ́rin kùránà á sì jọ ẹ̀dùn kọ́ èkó kùránà ọ̀fíìsánà fàìsẹ̀ ní kékeré lẹ́hùn náà ni kọ́nà kúrẹ́kẹ̀ẹ́ ní èyí tí kùránà pàtàkì ẹmẹ bi náà nọnù ẹkẹlẹ ẹnyẹ ọmọ yìí láti kura náà kura wọn kẹlẹ ẹnyẹ ọmọ yìí vẹsẹl like nature nature ma ní kẹyìn ndé bìsí ọ̀dà every time time yọ̀ ndà nyọ̀dà time yọ̀ ndà tẹ́lẹ̀ kó Quran abọghị na-agụghị nanụ gbomori na ekụkụ an abụsanarị dara abụọ na-eche obichi ya uwe na-eche mori kanyị kwuo dị dọk mọdịba enyi daba aben dasụ na koran a sị na koran domori ko kaka yi duwa na bɔ ɛnɛ kɔmu kur'an na kɛnɛ aw kura mu ni kur'an aw ka a bɛ kɔsɛ mu kɔrɔ ni kur'an bala bisaw dɔ do rɛ sɔn kur'an mɛ kan azam azanni especially azanna ku inu ma na na ana dai inu mutu muri sallallahu alaihi wasallam apen dem qur'an no meka en ne bazana eka ene ba bi qaumun adilum eya bi ina gwata kiwa me akare ina aka nina gwanawo ila mọ̀kàrẹ́ ìrà gwanawo yóò mọ̀ kí yàmà lórí ọmọdé sọ́sọ́ kùránì mẹ́ ọmọdé náà káyìn kùránì ká kún tún kọ́yìrà ọmọ ọmọdé jẹ́kìrín náà ọmọdé kẹwọn náà nẹ́bì àwọn àti muhammad rasulillah sallallahu alaihi wasallam ẹ̀rọ ní kékeré iná àbúrò àkọ́nà ọ̀rọ̀ àṣọ rẹ̀ ẹ̀rọ ní ẹ̀rọ kékeré ana na tukai a zanen kaziriwa hama yawon kiyama na ha nebuse ala ha ba nebuse bin na annabi na enyan nebi anara na ebe akụ hiri ce jago ka ozo mai roya annabi na ọka dumurika because umurika katin koran ka wala nas'alanna allazina ursila ilaihim wala nas'alanna al-mursalin umurika abonnun ti an wa wazi ka kutunin wala nas'alanna al-mursalin abonna ka ya tutule ba wazi ka kutu hawa zidaka lam yatikum nadhir an kadaka nono da kam oh no muriya annabi ni fika ka kutuwa ẹlẹ́bù kan náà kó tó hàn. Sọ ọmọdéka ẹ̀hún ní kíta rẹ̀ kó tó hàn ní àníbi ọkùnrin kó tó hàn ní. Náà níbi òsèké náà dìde nù. Lọ́kọ̀tọ̀ ọmọtún wọ́sọ̀tọ̀ ọmọtún Muhammadiyya Azan níbi àníbi àmìlẹ́nu náà bá họ́ Ọmọdéka ẹ̀yà dìde nù. Ha kò tẹ́wàá dika hee akutewa ime omuli okatinu quran akutu onini akamayo nga onini akawe nga onini kasudu onini quran omanti pilili noni ekomulini yomulika weri suratu ali imran omulika bismillahi rahmani rahim alif lam mim الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس والآن وأنزل الفرقان أمريكا اولتي نزل عليك الكتاب بالحق أولوتي وقان يتي وانتم صلى الله عليه وسلم يتوي جوهتان عرشة سنوة عاد عمينا عرشة سنوة ìrìnlẹ̀ ìdá mọ̀sọ́tì kan lè máa bẹ́yìn ẹ̀dẹ́ yìí kùránù náà náà kó ìdẹ̀ náà táà tó ìwé ìwé náà ti tọ́wà bẹ̀ lọ kùránù kàrí ní àtàwọ́ra zabora anáṣe yàn débi tawud alayhi salam àti kò tíyàzẹ̀ ní àti ìjìlá anáṣe débi isa alayhi salam àti kò tíyàzẹ̀ ní kùránù náà mọ̀nà kó ìdẹ̀ ìdá fa'anzala tawura injila hetan akawunan rijilan imi tí o ẹsẹ sẹmẹ min kọbul hudalina inú wọn náà wùdí rẹ ẹrí gẹgẹsì ọ̀rán wà anzala furkon ọmọ bóore àn ti kuran hitan kankan ọkọ intelligence. Quran ọbẹn abu ẹnabọ ẹbẹ ẹkùnye wọn sọm kọrọn ẹbẹ Quran. Àwọn Quran lè ti wá abánẹ́hìn. Ṣùgbọ́n náà wọ́n ti. ìràgọ̀nyí ìràgọ̀nà di tí o bá dà kẹsẹ̀ mu ànànà wọn yé zika ọmọdé yóò àyà tó dáàtì ìzẹ̀wò ẹ báyìí ní inú kùrọ̀ ànànà sọmọdé kọ́nà ọ̀nyọ́ ìka inú kùrọ̀ ànànà sọmọdé inú عام تيهتا سورة العلق اقرأ باسم ربك الذي خلق أمريكا تا اللي هو امريكا أمريكي آية تن اقرأ باسم ربك الذي خلق أمريكا تا اللي هو مريها مريها ناوتا أنا أطنان خلق الإنسان من قلق مريها ناوتا ọ̀nà tó náà ràhán ní alak ìmìnàwọn ìmìnàwọn ìmìnà tó ràhán náà ẹ̀rìn ni ìmúlẹ̀ ọ̀pẹ̀ ẹ̀hún ni mọ̀ ananke darwin charles darwin alákọ̀ọ́nà kọ́ra ní náà ẹ̀kọ́rọ̀ ọmọdé kà kà wọ́rọ̀ bùkún akọ̀rọ̀ omori yìí àwọn ìrọ̀lẹ́ muhammad ọ̀nà ọ̀jọ̀gbọ́n ní òkè ìkéré ní. alẹ́zi alamafil kọlam òmùyẹn náà ẹ̀ka ọ̀nà zuwazisan bil kọlam kiwasitikil kọlam nka jìnnì iṣẹ́ ìtẹ̀rísà á sì zuwazisan. allama insana ma lam ya'lam amuna na zuwa zannin isa na kaka a zanne ana zuwa in iya ya ne yi sauraro kun nan ci ayanan ya tan amice ya ta kanni jota janibi ɗaya kinan wulehi ọmọfẹ́lẹ́lá ẹgbẹ́ ẹ̀bá ẹ̀kí káyìnà ní ẹ̀fẹ́ ọ̀nì lórí tí náà ń ní ní lọ́kọ̀ tàbàrà wọn ni àgókò onímọ̀lẹ́kà jibril ó rẹ̀ tẹ̀rẹ̀ mọ̀lẹ́kà jibril mọ̀lẹ́kà ẹ̀yìn ni àtẹ̀rẹ̀ mọ̀lẹ́kà ni ẹ̀nà ẹ̀yìn ni angelic form ẹ̀ ni wéèrè wíwẹ̀ àzáhùn ìgbà níbi rẹ̀ ẹ̀yìn tí kọ́kọ́ wọn bàbá àwọn wẹni jẹ́ǹdì tí ó ní tẹ̀yà na ní kárùn hìrọ̀ níta náà hìrọ̀ kéèvì hìrọ̀ ṣẹ́kọ̀ ààrẹ ọ̀nà àwọn ihun sáman ẹ̀mọ́ náà kàrẹ́ húrìjọ ana jibril wa an ta rasulullah kẹwọ́n wájú náà wọ́n ẹ̀ ní mẹ́rin jibril ẹ̀wọ́n bọ́n tó mú ihin ẹ̀jẹ̀ suna wuce khadija usani baka zammiloni zammiloni da ci kumen da ci kumen na isa ta ci kuwa mataren da khadija da ta ci kuwa mataren kuma ta ci kuwa wata musa wasalam amma dai because malai a were wa baka sun yadda man kuwa kuwa weyiri na ọma na-eri malaika àbíkà mi nínú èkó lọ́nà wà á máa ní ìrànlọ́wọ́ rẹ̀ yìí lẹ́yìn malaika ni abaka ni kunyara ọhún ní sẹ́mi rẹ̀ tó ti nínú na mẹ́wàá ráúrá ọ̀nà mẹ́ta lórí kẹlẹ́ yín malaika sọ̀rọ̀ náà wọlé ti àwọn èyí ìyàwó rẹ̀ ń da lórí kẹlẹ́ yín lórí kẹlẹ́ máa sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ kúri Iṣẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ní pé mẹ́lẹ́tẹ̀ náà dọ́rọ̀ rẹ̀. Anára aka aika ní àníkẹ́ náà kọ̀ọ̀kọ̀ àkàyà, mẹ́lẹ́tọ̀rọ̀ ọjọ́ ìdùnnú rí, kúrò ìrédè òwúdá lọ́kùnrin lóṣù, final jẹ́ àwọn àjẹ́ ni. Àníbi dúṣẹ́ ìwò jù wá ni, wọ́n ìyá kẹ́nà ilé ọ̀tọ̀ fọ́n fọ́rẹ́ ni. Wẹ́rí màláìkà, wẹ́rí màláìkà, wẹ́rí màláìkà in the malaika jibril bɛ hɔn tó muri amadu ɔsa tɛ lɔza bɛ ɔsɛ tɛ ni malaika ni bɛ ɛbiri ahɔ bɛ ɔtumuli la ala kura ti ko ɛŋu sɔlɔ ɔlɛ sɔlɔ ɛna fɛ ko ɛŋu ɔsɛ dɔ mara de to yɛ ɔka ɔn ní yɔ ɛ yuru wa ti na ɔnyɔ nkɔmɔ ìjẹni ìdàmìlóni ìjẹni dàtú gbàfèroni gbàfèroni àṣànà tí yóò kú yọ

ọ̀nàmì ọmọ ìzọ́ọ̀rì inú ló mú ní mẹ́rin na ara rìjẹ̀ ní òyìn ọmọ ẹni rẹ̀ oríjọ nù a nù mẹ́tọ́ wọn náà wọ́n sọ nù wọn ni gbogbo àǹdẹ́ ya nírí ìhẹ́ hẹ́ bó sẹ́mi ní ìṣẹ́ ọ̀nà tó kó ìrọ̀ nù mọ̀lẹ́kẹ̀ yìí lè fi hù ó tù mí lọ́wọ́ àmì láwọn àwọn yìnyẹn tu wọn kọ̀ lọ́ni Khadija ni anahi waraka bin naufal waraka bin naufal rashin ne tuwon nawa kanka isin re sun re yau